ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín a dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ìyè ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ìyè yìí bọ́ wa lórúkọ Jésù a wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù abẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ́ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù ẹ là wá lóye ẹ ṣe wa lójú ẹ kọ́ wa ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́ adópẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa. fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ látinú Kólósè a ti ka orí kìíní a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ tí ó wà nínú orí kìíní nísinsìnyí a ti bọ́ sí orí kejì lónìí à ń wo ẹsẹ kẹjọ. E títí dé ẹsẹ̀ ìkẹwàá ẹ jẹ́ kí a ṣí bíbélì wa sí kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára àwọn ẹsẹ mẹ́ta wọ̀nyí ni a ó wò àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa kí àwa tí ó ti dàbí ẹni wípé à ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin kí a lè fẹsẹ̀ múlẹ̀ kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi kí a bá lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi olúwa wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀ a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládàámọ̀ tí ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀ wọ́n ti dìde wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú níhìn ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́ ó ń fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́tàn àti apanirun ó sì ń kìlọ̀ fún wọn ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ tí a kà wọ̀nyí àwọn ẹsẹ mẹ́ta wọ̀nyí ẹsẹ ìkẹjọ ìkẹsàn àti ìkẹwàá wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára ìkíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run ìkejì ewu àwọn ẹ̀kọ́ èké bí a bá gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa ó ṣeé ṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàágbé ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa ìkẹta ìdákọ̀ró fún ọkàn yẹ kí a wò láti ìkórí kìíní ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ Paul ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe tí kìí ṣe bíi ti Kristi ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀ ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ìmọ̀ fún wa wípé kí a ṣọ́ra ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀ òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa bí a bá ń tẹ̀lé ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì ó dájú wípé sátánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ ọlọ́run àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́ gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráàyè ní ìgbésí ayé wa gbogbo wọn pátápátá ni wọ́n wó lulẹ̀ níwájú wa èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyèsára kí a máa kíyèsára jẹ́ wípé kí a máa ṣọ́ra ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù àpọ́stélì tí ó fún àwọn ará Kólósè ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run fún wa tí ó sì ti ń fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀ nínú Deuteronomy orí kẹtàlá Deuteronomy orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ kíyèsí dáradára. Dára ó ní bí wòlíì kan tàbí alálá kan bí ó bá jáde bí ó bá dìde tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọ bá ṣẹ wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn ọlọ́run àjèjì lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálàá náà nítorí pé olówa ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín lẹ́yìn olúwa ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn òun ni kí ẹ sì máa bẹ̀rù kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́ kí ẹ sì máa gba ohùn rẹ̀ gbọ́ kí ẹ sì máa sìn ín kí ẹ sì máa fara mọ́ ọ èyí ni ohun tí Mósè ènìyàn Ọlọ́run tí ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó jẹ́ kí ó yé wọn wípé òun ti ṣe wàhálà púpọ̀ láti kọ́ wọn ní ìlànà Ọlọ́run òfin Ọlọ́run ní kíkún ni òun ti gbélé wọn lọ́wọ́ ìlànà àti àṣẹ tí ọlọ́run pò òun òun ti fún àwọn ọmọ ìsírẹ́lì ó wá ń sọ fún ọ kí ó tó fi ayé sílẹ̀ kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra ó ṣeé ṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mósè kò mọ̀ ọ́ sọ dáradára tó ó ṣeé ṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mósè gbélé wọn lọ́wọ́ wípé kò kún tó fún àmọ́ Ísírẹ́lì Mósè sọ fún wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyè sára kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn alálàá kí wọn kí ó ṣì wọ́n lọ́nà èyí ni ìkìlọ̀ kan náà tí ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti ọlọ́run àwa tí a ń tẹ̀lé ọlọ́run kí a ṣọ́ra kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì èké wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́ nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́ kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́ kí ni a lè fi pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ nítòótọ́ a kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ èké àti àwọn wòlíì èké ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ máa kíyèsí àwọn wòlíì èké tí ó ń tàn yín wá lé àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú èyí ni jésù kristi ọmọ ọlọ́run tí ó kún fún ìfẹ́ ìfẹ́ sí ọlọ́run ìfẹ́ sí ìjọ ọlọ́run tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra kí a kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ ìkookò ẹ jẹ́ kí a béè lọ́wọ́ wa bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta tí a sì rí wípé apanijẹ ìkookò ó bẹ́ sí gbòòrò ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́ ṣé a ó máa rẹ́rìn-ín a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn rárá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lè a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí bí ẹ ti rí wípé apanijẹ ìkookò ti bẹ́ sígboro ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn ó ń pa wọ́n ní ìpakópa a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkookò a ó kìlọ̀ fún wọn a ó pè wọ́n wọnú ilé èyí ni ìfẹ́ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́ tí a rí i wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristi àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere tí a sì rí wípé àwọn apanijẹ ìkòkò àwọn èké wòlíì àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà wọ́n bẹ́ sí gboro wọ́n kún ayé wọ́n sì ń da àwọn ènìyàn láàmú wọ́n sì ń fi wọ́n lákàlàkà wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀ ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọn kí ó kíyè sára bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a ní ìfẹ́ ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra kí a sì má gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa wo Matthew orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà nígbà náà ni jésù wí fún wọn pé ẹ kíyè sára kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn parisí àti ti àwọn sadusí kí ni jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn Farisi àti àwọn Sadusi wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá nígbà náà lè ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà lè ó wí pé kí wọn kíyè sára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tí àwọn Farisi àti ti àwọn Sadusi Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà ẹ̀kọ́ èké sì wà jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìnrere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba ọlọ́run nítòótọ́ ni wọ́n wà lẹ́ẹ̀kejì ọ̀ní ìdàkejì ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà àwọn wọ̀nyí jẹ́ bíi Farisí àti Sadusí Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra kí wọn kí ó kíyè sára kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ èké láàyè láàrin wọn nínú ìṣe àwọn àpọ́stélì ìṣe àwọn àpọ́stélì orí ogún láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkookò búburú yóò wọ àárín yín lé àìdá àgbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra nítorí àwọn ìkókò wọ̀nyí ẹ máa ṣọ́ra nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra nítorí àwọn tí wọn ó dìde láti fà yín kúrò lọ́dọ̀ Kristi láti fà yín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ni àwa tí a jẹ́ ajíhìn rere àwa tí a jẹ́ oníwàásù ìhìn ni a ti ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀ ó rí wípé yálà lọ́sàn-án ní ọjọ́ ìsinmi tàbí ní àṣálẹ́ ní òru ní ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ ni à ń kìlọ̀ ni à ń wàásù ni à ń kọ́ni yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀ ni à ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run yálà nínú ilé ìsìn wa ni tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún tàbí ní ìgbà mìíràn ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti rí èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere bí a ti ní ìgbàlà bí a ti ní ìsọ̀dí mímọ́ bí a ti ní agbára ẹ̀mí ọlọ́run bí a ti ní ìwòsàn bí a ti ń gbẹ́kẹ̀lé ọlọ́run bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo ó sì yẹ kí wọn kí ó kíyèsára nítorí wípé pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú ìtara pẹ̀lú àdúrà pẹ̀lú ìfara pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀ ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múni ṣìnà kí ó wá sí àárín wa ẹ jẹ́ kí a wo pétérù kejì pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kìíní ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ègbé wọ inú yín wá àní tí yóò sẹ́ olúwa tí ó rà wọ́n wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́ àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà ìparun wọn kò sì tó gbé níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra nítorí ẹ̀kọ́ èké gbòde kan nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lé ayé ó sì yẹ kí a dúró nínú òtítọ́ àwọn aládàámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìn rere ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà tí ayé yìí àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́ ó yẹ kí àwa tí a ti kọ́ àwa tí a mọ ọ̀rọ̀ Ọlọ́run ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí kí tilẹ̀ ní ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìnà tí a ń sọ nípa rẹ̀ yìí bí a bá jẹ́ ẹni tí ó jáfara bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra bí a bá jẹ́ ẹni tí ń gba dùlúmọ̀ bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́ tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa nínú ọkàn wa tàbí nínú ìdàpọ̀ wa tàbí nínú ìjọ ẹ jẹ́ kí a padà sí kólósè orí kejì kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn tí kìí ṣe bíi ti Kristi à sọ fún wa ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìpèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi à ń sọ fún wa ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìpèkùn bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn ohun tí a ń sọ ó yé Pọ́ọ̀lù àpọ́stélì dáradára nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. So èyí jẹ́ wípé kí a dini ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú ó ń sọ wípé ìmọ̀ ti ayé ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ni ó máa ń dini ní ìgbèkùn ni ó máa ń mú wa lọ sóko ẹrú ni àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nínú májẹ̀mú láéláé ni a ti rí i wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákíkanjú ó jẹ́ alágbára wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn nítorí bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n ní gbogbo agbára tí wọ́n ní ni wọ́n máa sà láti rí wípé akíkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí á dì í ní ìgbèkùn wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀ àwọn yòókù wọn ó di ìjẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò bí o bá ka àwọn ìwé onídàájọ́ ó rí i wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀ gbà tí ẹnìkan tí ó wọlé wá ó sọ wípé òun ní ìhìn rere òun ní ẹ̀kọ́ kan tó ń mú wá fún wọn nítorí bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí ó jẹ́ ohun ìjìnlẹ̀ ó jẹ́ ohun àṣírí ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun a fẹ́ dì òun ní ìgbèkùn ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí ó ti rí i wípé bí a bá lè mú òun kúrò àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n di ìjẹ nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ bí wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú bí ó ti kú ni ó tilẹ̀kùn tí ó sá jáde bí ó ti sá jáde ni ó pe ìpè ogun bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí ó mọ̀ wí pé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà ẹni tí ó jẹ́ akíkanjú ó fẹ́ bá ọ jagun ó fẹ́ bá ẹbí rẹ jagun ó rí wípé bí òun bá lè yọ ọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké bí òun bá lè pa ọrùn bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́ wípé òní mọ ọlọ́run mọ́ wípé jésù kristi pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọmọ èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára nítorí wípé àwọn alálàá ti máa ń wá àwọn èké wòlíì ti máa ń wá àwọn alákatakítí ti máa ń wá àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ tí máa ń wá àwọn tó máa ń sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti bíbélì nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù àwọn ti rí ìwé náà he nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́ ó ní kí o ṣọ́ra o wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun níhìn ni paul apostoli ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni ẹ̀kọ́ èké ó máa ń sọ ni di aláìlágbára ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa ó máa ń parun ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí oòrùn alẹ́ ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù a máa ń di ẹni tí a ra níyè tí a ń tẹ̀lé èṣù láì mọ̀ kì í ṣe nínú Kólósè nìkan lè a ti ń kìlọ̀ fún wa nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ bíbélì tí ó ń wá sí ilé ìsìn wa síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kòríkòsùn rẹ àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú ṣọ́ra ewu wà níbẹ̀ o yẹ kí a wo Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun ni olúwa àwọn ọmọ ogun wí nítorí báyìí ni olúwa àwọn ọmọ ogun ọlọ́run israẹli wípé ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá nítorí ẹsẹ̀ ìkẹsàn-án wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn lí Olúwa wí àwọn jẹunjẹun wòlíì wọ́n pọ̀ káàkiri wọ́n fẹ́ gba owó tí o ní wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ nítorí bẹ́ẹ̀ nítorí jẹun jẹun wọ́n á wá wọ́n á ní ọlọ́run ni ó rán wọn sí ọ wọ́n máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ nì àwọn ò tiẹ̀ ronú tiẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá nǹkan kan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá a bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristi ti parí lórí igi àgbélébò èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alálàá àwọn alásọtẹ́lẹ̀ àwọn alápọ̀ṣẹ àwọn wòlíì èké ó nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn lí Olúwa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbáà jẹ́ wípé ọlọ́run kọ́ ló rán wọn nítorí jẹun jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú róòmù orí kẹrìndínlógún róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ará èmi sì bẹ̀ ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn ó mọ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí i wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostoli sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ́ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà á sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ èyí tí o ní nígbà tí a wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ ẹ sì jọ wà nínú ìṣọ̀kan náà ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùdùkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn yẹ kí a kà á lẹ́ẹ̀kan sí mú gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì ọkàn àyà wa kí a lè sá fún ẹ̀kọ́ èké kí a lè sá fún àwọn wòlíì èké kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa ó ní ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ ó yẹ kí a béèrè lọ́wọ́ wa ẹ̀kọ́ wo ni a ti kọ́ a ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú jésù kristi nìkan ṣoṣo wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ jésù ẹ̀jẹ̀ jésù ìrúbọ jésù tàbí ikú jésù kristi lórí igi àgbélébùú kò tó fún ìgbàlá wa ó ní kí a máa sá fún wọn ẹ̀kọ́ wo la tún ti kọ́ àti kọ́ wípé bí a bá wà nínú kristi a di ẹ̀dá tuntun wípé ohun àtijọ́ èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́ ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́ ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́ àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́ ìfẹ́ ọkùnrin ba ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́ ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun àwọn ohun àtijọ́ ìwà ìrìn àtijọ́ wọ̀nyí wọ́n ti kọjá lọ kíyèsí wọ́n di tuntun ó o bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ a kò ha ti kọ́ wa nípa ti ìsọdi mímọ́ a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọdi mímọ́ tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnu kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò a ti kọ́ wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe òní kí a ṣọ́ra kí a má jẹ́ ẹni tí ń káàkiri kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn bí a sì ti ń gbọ́ràn ìbùkún tí ó wà nínú ìgbọràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn Hebrew Hébérù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gbá yín kiri nítorí ó dára kí a mú yín lé ọkàn lé nípa oore ọ̀fẹ́ kìí ṣe nípa oúnjẹ nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò lí èrè ọ̀rọ̀ díẹ̀ tó fún ẹni tí ó fẹ́ gbọ́ràn àwọn bíbélì ẹsẹ bíbélì tí a kà wọ̀nyí ó jẹ́ ohun tí ó yé ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run ó jẹ́ ẹni tí ó yé ẹni tí ó ní ìgbàlà àwọn òjìyàn wọ́n ń pa ara wọn run ni àwọn tó máa ń jiyàn ọ̀rọ̀ ọlọ́run wípé ṣé ó jẹ́ wípé deeper life nìkan ni a ti lè kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣé ó jẹ́ pé àwọn ẹlòmíràn tí ó ń ka bíbélì ṣé ó jẹ́ wípé àwọn náà ò ní ìmọ̀ bíbélì ni àwa kì í jiyàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni a máa ń kọ́ àwọn ènìyàn a sì ń fẹ́ ṣe ọ́ lóore òun ni a fi ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ ó sì rí i wípé inú bíbélì ni a ti ń kà wípé bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ tẹ̀lé ọlọ́run bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ gbọ́ràn ẹni tí ó fẹ́ fi ọ̀run ṣèrè jẹ lẹ́yìn ayé búburú yìí wípé kí a ṣọ́ra kí a máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dè wá ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ti ayé ẹ̀kọ́ ayé wà tí kì í ṣe bíi ti Kristi ẹ kí a padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá kí a wo ìdákọ̀ró tí a ní fún ọkàn wa nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá nítorí pé nínú rẹ̀ èyí ni nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára nínú Kristi olúwa wa olùgbàlà wa olùṣọ́ àgùntàn wa nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run ń gbé lé ara ìyára ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára pípé àti ẹ̀kún Kristi ni ó dúró gẹ́gẹ́ bí ìdákọ̀ró fún ọkàn wa dípò kí a máa fi ìkọlù kọgbà èrò àwọn tí ọkàn wọn ti pòrúurò gbá wọn sókè sódò ó yẹ kí àwọn onígbàgbọ́ sinmi kí wọn kí ó sì gbẹ́kẹ̀lé Jésù Kristi pátápátá nínú Kristi ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára yẹ kí ó yé ọ wípé nígbà tí ènìyàn ṣubú nígbà tí Ádámù àti Éfà ṣubú ní ọgbà Ídẹ́nì ènìyàn ṣubú kúrò nínú ipò pípé tí Ọlọ́run dá a sí. Si ó sì ṣubú sí ipò àìpé èyí tí ó bani nínú jẹ́ gidigidi ènìyàn jẹ́ aláìpé nípa ti ẹ̀mí nípa ti ìwà bí ọlọ́run àti nípa ti ọgbọ́n àti òye gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú ní ọgbà édẹ́nì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ádámù àti éfà di aláìpé àti àwọn ọmọ tí a ń bí nípasẹ̀ wọn ni wọ́n di aláìpé àti àwa pàápàá kí a tó mọ kristi lè a di aláìpé aláìpé nípa ti ẹ̀mí aláìpé nípa ìwà bí ọlọ́run aláìpé nípa ọgbọ́n àti òye ṣùgbọ́n nínú Kristi àti nípasẹ̀ Kristi ni a ti ní ìgbàlà kíkún òun ló sọ wá di pépé ó fún wa ní ìdáríjì pépé ó fún wa ní àlàáfíà pépé ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ó fún wa ní ìfẹ́ pípé àti agbára kíkún àti ọgbọ́n àti ohun gbogbo láti lè jẹ́ kí ayé ti ìsinsìnyí àti ayérayé kí ó ní èrè fún wa jẹ́ kí a wò ó nínú kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atannijẹ akóniṣìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ òní nínú Kristi ní gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo nínú Kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún kólósè orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì ní ti àlàáfíà ní ti ìgbàlà ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ní ti ìfẹ́ ní ti oore ọ̀fẹ́ ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ ọlọ́run lọ́rùn ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀ kí a tó lọ sí orí ikùn wa láti gbàdúrà ẹ jẹ́ kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ ìyè àti tí ó jẹ mọ́ ìwà bí ọlọ́run ìwà mímọ́ ìwà òdodo ìwà òtítọ́ ìwà fún ọmọlẹ́yìn Kristi wípé gbogbo rẹ̀ pátápátá lè àti fún wa nínú ọlọ́run nínú Kristi nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kọ̀fẹ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ní agbára lórí ẹ̀ṣẹ̀ láti gbé ìgbésí ayé ìwà mímọ́ láti gbé ìgbésí ayé tí ó tẹ ọlọ́run tí ó wu ọlọ́run wípé a fún wa nínú Kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tọ̀ ọlọ́run lọ bí a bá ti jẹ́ ẹni tí a mú ṣìnà nípa ẹ̀kọ́ èké ẹ̀kọ́ òdì nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní láárí ó yẹ kí a tọ̀ ọlọ́run lọ kí a sọ fún un pé kí ó dáríjì wá kí a sì ṣe ìpinnu kí a sọ fún ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́ wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́ bí o bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké kí o wá sọ́dọ̀ ọlọ́run nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn a ó kó ọ lẹ́rú lọ bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a dá ọ ní ìdè jẹ́ kí a gba ọkàn rẹ là jẹ́ kí ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí o jẹ́ ti ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni ìsọdímọ́ ló ń fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run ló ń fẹ́ ni ìwòsàn ló ń fẹ́ ni tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ìbùkún fún ẹbí rẹ tàbí ó ń fẹ́ kí ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé jésù kristi nìkan ṣoṣo nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà ọlọ́run gbé lí ara ìyára ẹ jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ kí a sọ fún ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́ a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsára bí a ti ń kìlọ̀ fún wa ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìn rere ẹ jẹ́ kí a gbàdúrà kí a sọ fún ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké gbogbo ẹ̀kọ́ tí ń múni ṣìnà gbogbo àwọn wòlíì èké olùkọ́ni èké àwọn ìwé èké a kọ̀ wọ́n sílẹ̀ a fi wọ́n sílẹ̀ a jó wọn níná a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa a fẹ́ jù wọ́n sílẹ̀ a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́ gbàdúrà sọ fún Ọlọ́run bí o bá jẹ́ aláìlera bí o bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ pé ṣe ọ yẹ fún ìjọba ọlọ́run bí o bá gbàdúrà tí o gbẹ́kẹ̀lé ọlọ́run tí o sinmi lé ọlọ́run bí o tilẹ̀ jẹ́ aláìlágbára yóò fi agbára fún ọ yóò fi okun fún ọ yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.